الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته أوى إجو أحمدية أوى توني قديانية أوى توني لاهورية كاكيري بوبو أجبايه wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Isa ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ni Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ òpùrọ̀ ni gbogbo wọn o kàláwù fi ṣọ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas òkúrọ ní gbogbo wọn o ẹ jẹ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwùnà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ Ahmadiyya àwọn tún ní kọdíyà níyà. àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Màsíhù tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o. kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada. tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o Ẹjẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ. بسم بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين الذي لا نبي بعده ولا رسول وعلى آله وأصحابه السلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ àti ọlà fún aṣíwájú wa anabi Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. òní ni yawmul ahad déètì òní ni ọjọ́ kẹta oṣù kẹfà jùmọ́dà fáníyà. Jumada àfáàníyà ọdún fourteen forty two ọjọ́ kẹta oṣù kẹfà jùmọ́dá àfáàníyà ọdún fourteen forty two. mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín Taalim TV èyí tí ó tún tẹ̀ síwájú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ní gbogbo ọjọ́ àlàádì. èyí ni ìtẹ̀síwájú lórí àkórí ọ̀rọ̀ wa ìrọ̀ àmàdíyà ìrọ̀ àmàdíyà ìjókòó yìí ni ìjókòó ogún irú rẹ̀ episode twenty lórí lórí irọ́ Ahmadiyya episode twenty ibi tí a bá ọ̀rọ̀ dé ibẹ̀ náà ni a ó ti gbé e, insha Allah. síwájú kí a tó lọ síbi tí a bá dé mo gbọ́ ọ̀rọ̀ kan láti Togo Togo, Republic kọ́ ni wọ́n ń pè wọ́n orílẹ̀-èdè Togo ọ̀kan nínú àmọ̀ ya wa. tó wà níbẹ̀ ó mẹ́sẹ̀gì mi lórí whatsapp ó ní ara ìjọ amadíyà tógò ara wọn ò balẹ̀ nígbà tí wọ́n ń gbọ́ ìró amadíyà. nígbà tára wọn ò balẹ̀ wọ́n bá tún gbé irọ́ míì jù sílẹ̀ wọ́n bá tún gbé irọ́ míì wọ́n bá tún gbègbù sílẹ̀ mo wá fẹ́ sáré yanjú irọ́ yẹn torí pé irọ́ náà àrà <laughs> ọ̀tọ̀ ni ọlágbára kí ni irọ́ náà bí a ṣe ń ṣe ẹ́písòdù yìí àwọn ará Tógò náà ń wò ó wọ́n sì ń pe àwọn ìjọ amadíyà pé ẹ wá wo tírà yín tí ọ̀gá yín ànábì yín òjíṣẹ́ yín Jésù Kristi yín tó sọ pọ́lọ́ ń fún òun fún ìjọ òun. èsì kan péré tí wọ́n fọ̀ ni pé tírà tí mò ń kà yẹn èmi ni mo mọ bí tí mo ti rí o kì í ṣe tíra Mirza Gulam Ahmadu o ṣẹ́rí pé gbẹnu tán ó gba nǹkan gbé o ìjọ Ahmadiyya Tógò ẹ̀yin náà ti ń wò mí báyìí ẹ máa wò mí dáadáa ẹ sọ pé tíra tí mò ń kà lọ́wọ́ yìí al-istifta ẹ ní ẹ̀yin ni mo èmi ni mo mọbi tí mo ti rí i pé kì í ṣe tíra Mirza Ghulam Ahmadu irọ́ mi ìlẹ́mọ̀ tó pa yìí ẹ lọ bẹ̀rẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ sí ní wo ẹ́písòdù yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kẹ́ ẹ má bàa sọ irú tẹ́ ẹ sọ yìí kẹ́ ẹ má bàa tún pa irọ́ mi fún ayé mo kọ́kọ́ fi àsìkò kan mo fi ṣàfihàn àwọn tírà náà ẹ̀yin ò wò yẹn ni ọ̀dà mo tún wá fẹ́ fún yín ní àǹfààní mi báyìí tírà tẹ ẹ sọ pé mi mo mọ ibi tí mo ti rí i òun rèé o ẹ wò dáadáa o ẹ̀yin amadíyà tógò ẹ wò dáadáa èyí ni tíra al-istifta ṣé ẹ ti rí pé tí àmọ́ mú lọ́wọ́ yìí ẹ wò dáadáa kí ni wọ́n kọ sí i ní òkè wọ́n kọ al-istifta ṣé ẹ ti rí al lórí rẹ̀ ṣé ẹ ti rí i torí ẹ̀ ṣe afọ́jú ojú agbárí yín ò tí ì fọ́ tinú nìkan ló ti fẹ́ fọ́ kọ́lọ̀ ń ó là. this is alisifta ṣe ti rí báyìí pé tí àmúmú lọ́wọ́ yìí ṣe rí tí àmúmú lọ́wọ́ yìí òkè ẹ jẹ́ ká wá ka ní tí wọ́n kọ síwájú rẹ̀ this is alisifta okay wọ́n wá kọ sí abẹ́ rẹ̀ pé lihadirọ́tì lihadirọ́tì meriza gulam ahmad lihadirọ́tì meriza gulam ahmad okay. wọ́n ní anara Allahu burhanahu ṣẹ́rí wọ́n tó wá kọ sábẹ́ rẹ̀ pé alimasiwu alimahud uh, yes alimasiwu alimahud walimahadi alimahud. ok wọ́n tún kọ́ bẹ́ẹ̀ pé alimujadidu ali aadọ́mù li asiri li akhir li li asiri ali akhir ṣe àríbáwọn ẹ̀yin amadiya togo ṣe ń rí báwọn al-istifta ẹ ti rí gàdàgbà gàdàgbà ẹ rí báwọn lè hadirọ́tì mirza gulam ahmad anara allahu burhanahu alimasihu alimaud walimahadi alimaud alimujadid al-a'zam lil-asri al-akhir ìtumọ̀ tí wọ́n kọ́ bẹ̀ ni pé alistifta yìí o ẹni tó ṣe é ni adirot mirza gulam ahmad ok wọ́n wá ṣàdúrà fún un pé ànáró aláwò bùrọ̀ hánà o kí aláwò kó tan ìmọ́lẹ̀ sí àwọn àwíjàre rẹ̀ àwíjàre bú àròjẹ̀bi rẹ̀ àlìmọ̀síwú àlìmọ̀ọ́hún mirza gulam amadu yìí náà ni mọ̀síwù tá a ṣàdéhùn pé ń padà bọ̀ ṣẹ́rí báwọn àlìmọ́hádì àlìmọ̀ọ́hún òun náà sì ni ṣe ládéhùn pé ń padà bọ̀ ṣẹ́rí báwọn àlèmùjádìdù àlè azọ́mù atẹ́sìnṣe ńlá lèlè àṣírí àlè àkèrè fún òpin ayé ṣẹ́rí báwọn òkè ta ló wá tẹ̀jáde ẹ tún wò ẹni tó tẹ̀jáde wọ́n ní wọ́n níyà benashri ẹni tó ṣe àkọlé kan àtẹ̀jáde rẹ̀ ó ní alìjàmáà alìjàmọ̀íyá alìjàmọ̀íyá alìahamadíyá lè iṣá àti lè islam làhọ́ sẹ́rí alìjàmọ̀íyá alìahamadíyá lè iṣá àti lè islam làhọ́ Ahmadiyya society. for the propagation of Islam in Lahore ní India ṣe àrí báwọn ṣe àrí pé èmi kọ́ ni mo tẹ̀ Ahmadiyya Togo <laughs> ah. ẹni eléyìí kọ́ ni alisifta titi yín èmi ti wá fi alistifta mirza gulam ahmadu ti ń bẹ lọ́wọ́ tèmi mo ti fi hàn yín báyìí mo wá bẹ̀ yín torí Allah o mo bẹ̀ yín torí Allah o alistifta mirza gulam ahmadu míì ẹ dákun ẹ̀yin náà ẹ fi hàn ayé ẹ fi hàn ayé kí ẹ jẹ́ kí n rí ìyẹn ní nínú iṣẹ́ tẹ́ ẹ ṣe iṣẹ́ kejì tẹ́ ṣe rèé mò ń ṣe ládéhùn wípé gbogbo ojú ewé tí àyí pátá insha allah nínú ọ̀sẹ̀ yìí màá tọ̀nù sí pdf màá wá fọwọ́ọ̀dù ẹ̀ sí ẹni tí ó gbé ọ̀rọ̀ ìwá bá mi ẹ̀yin náà ẹ ti monítọ̀hún kẹ́yìn náà wá ṣe pdf alistifta mìíràn tí ń bẹ lọ́wọ́ yín kẹ́ ẹ dákun torí àlọ́ ò kọ́rọ̀ yìí lè lójútùú kẹ́ ẹ fọ́wọ́dù ẹ̀ sí mi. mo rò pé ẹ gbọ́ Yorùbá mi yé ẹ̀yin Tógò ẹ̀yin amadi Tógò bí mo ṣe display tira alistifta yìí tí mo sì kọ tí mo sì kà jáde àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ sí. Si, iwájú rẹ tí mo ti fi hàn yín lójú screen yìí ọ̀lẹ́ tó ń wò yìí o ẹ dákun títí yín míì ti ń bẹ lọ́wọ́ yín ẹ display ẹ̀ fún gbogbo ayé káyé náà rí ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì táyé bá wàá rí tẹ́ mu lọ́wọ́ báyìí tẹ́sì ka àkọlé tí wọ́n kọ síwájú rẹ̀ bẹ́ẹ̀ mi náà sì kà jáde yìí kẹ́ ẹ wá ṣe pdf gbogbo tíà yìí kẹ́ ẹ ṣe pẹ̀lú ògo àlọ́ọ̀ ó pẹ́ jù lọ́tùnla màá sẹ́ǹdì gbogbo pdf gbé tí mo mú lọ́wọ́ yìí màá sẹ́ǹdì ẹ̀ sí Tógò túrú ẹni tí ó wásaàpù mi ok mo máa sẹ́ǹdì ẹ̀ túrú ẹni tó wásaàpù mi. 睇见沙地湖。